بسم الله الرحمن الرحيم يقول المصنف رحمه الله وعن الوليد بن عبادة قال دخلت على أبي وهو مريض أتخيل فيه الموت فقلت يا أبتاه أوصيني واجتهد لي فقال أجلسوني فلما أجلسوه قال يا بني إنك لن تجد طعم الإيمان ولن تبلغ حقيقة العلم بالله تبارك وتعالى حتى تؤمن بالقدر خيره وشره قلت يا أبتاه فكيف لي أن أعلم ما خير القدر وشره قال تعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم, لم يكن ليخطئك يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أول ما خلق الله القلم قال اكتب فجرى في تلك الساعة بما هو كائن إلى يوم القيامة يا بني إن مت ولست على ذلك دخلت النار رواه أحمد وعن أبي خزامة عن أبيه رضي الله عنه قال قلت يا رسول الله وعن أبي خزامة عن أبيه رضي الله عنه قال قلت يا رسول الله أرأيت الرقى نسترقيها ودواء نتداوى به وسقاة نتقيها هل ترد من قدر الله شيئا قال هي من قدر الله رواه أحمد والترمذي وحسنه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزن فإن أصابك شيء فلا تقول لو أني فعلت كذا كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان رواه مسلم نعم. الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول الله سبحانه وتعالى الحمد لله ọba tí ó tún fún wa ní gbàláyè láti ti máa jókòó àlùbáríkà ní ìrọ̀lẹ́ àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn alẹ́ àti àwọn sàhábà rẹ̀ à ń bí ọlọ́wọ́n bá irú ìjókòó dáadáa wáyà kọ́lọ́n kọjá púpọ̀ níbi iṣẹ́ ayé wa gẹ́gẹ́ bí a ti sọ ní jẹjọ wípé àwọn ọlá ilé ìtúnbẹ kí ẹ̀mà jórò àwọn ìjókòó báyìí kò sí bí omi nínú ìran ìjọsìn tí èèyàn lè fẹ́ kiri àwọn ìsọyàn tó jórò ìjókòó mà ìsìn lọ abiola ọba subhanahu wa ta'ala kó mọ́dún wà ní àwọn aládá náà àlàyé tí a ń bá bọ̀ lórí alqadar al-iman bil ipò gidi rúkìnnà min arkan al-iman onáà ní al-imanu

حديث الوليد بن عبادة كالإمام أحمد رحمه الله تعالى بس قال حديثه هذا الحديث حديث يي كلا فهم في عشر من الإيمان بالقدر لكي يلعب من القدر يوم جاك يمري طعم طعم الإيمان كان صاحب ثلاث إن كانت كان من قلنا فيه يجرى حلاوة الإيمان حديث عنا بن مالك الإمام البخاري رحمه الله تعالى إن كانت كان ẹni tó bá ń bẹ yóò máa rí kíni adùn gbàgbọ́ ìkan nǹkan tí wọ́n jẹ́ kéèyàn rí adùn gbàgbọ́ tí yóò fi lè fáwọn ìmáàn adùn tó ń bẹ fún ìgbàgbọ́ ó ní wàláhì bó rí nìyẹn bá gbọ́ yóò rí adùn gbàgbọ́ o ayé sì lójú sí afáwọn abi ó lè tọ bàbá àwọn ọwọ́ bàbá yẹn dẹ̀ ń

tẹ́ni ẹ bá mọ bí ara ṣe ẹni tó lára ń bára àwọn ṣe onígbà míì aláàrẹ̀ gan nígbà míì olùsọ̀wọ̀pọ̀lọ́yẹ́ ó lè mọ́ níṣọ́ ọdún pé á ah! kí tó súnmọ́ ní pé alẹ́ yìí alẹ́ tó mú yàrá bó tẹ̀ jẹ́ pé kèése nǹkan pọ̀n kèése nǹkan bẹ́ẹ̀ pọ́n láti jẹ̀dá bó ṣe bẹ́ẹ̀ náà ló fi yé níṣẹ́ ó lè rò ó ẹ̀kọ́ mọ́ ti rò pé àárẹ̀ fún ni àtàwọn tí ń fẹ́ mẹ́ pégun ara rẹ̀ lẹ̀ ẹ̀rọ ìpẹ́tà àbájẹ̀ ìwọ̀n sábẹ́ ìbájẹ̀ ìmọ̀ ti sáàdì mìíràn wà kan sí ìbáṣojú wa láyé tà ń lò ìlọ́gà àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀mí ojú sí tó ti rò pé ikú ah, ti dé ọlọ́run lọ sọ pé ó ti kú tó fi ń sè tó bá sọ wípé kìí ṣe ní àfi ní àfi àárẹ̀ pìṣẹ̀ but àkọ́kùnrin wọ̀nyí ló ní òun ṣe àtàkọ́ yẹ fíìmù but bí òun ṣe ń wo àárẹ̀ yìí ẹ̀tí ẹ̀rí kó lé egun tẹ́lẹ̀ tó jẹ́ pé àkáàtì ẹ̀ pọ̀ tó ti bá tó di pé kò tẹ̀lé kákẹ́kẹ́ sí máa kò lè sọ̀rọ̀ kò lè jẹun kò lè mú ẹ̀ lè rọ pé ṣe ìṣekú ti dé náà fakult ya abata wa ọ̀sìn wa ṣítà hìdìmí àbí? wọ́n lè wá sọ pé bàbá mi tọ̀ ikú ló bẹ́ dé yìí sọ wà sí ìyàlẹ̀ fún mi sọ àsọ́ọ̀lẹ̀ fún mi àwọn kan pé máa máa lò tí máa fún mọ́ ẹgbẹ́ ìmọ̀ tó bá sí láyé mẹ́ sọ́ọ̀lẹ̀ fún mi pàpáàlì bàbá ìwà ni ajílẹ̀ sóòrè ẹgbẹ́ mi jókòó

حتى تؤمن بالقدر خيره وشره tí tó fi ní kí ìgbàgbọ́ nínú qadar èyí tó dáa àbẹ̀ àtẹ́tẹ́ tẹ́kí ni ó èyí tí ó dáa قال قلت يا أبتاه وكيف لي أن أعلم ما خير القدر من شره ó lè wọ́n bẹ̀rẹ̀ kí àbámi bóun máa ṣe mọ́ èyí tó dáa nínú qadar àtẹ́tẹ́ òṣèkí ni mẹ́ọ̀ àtẹ́tẹ́ ò dáa bóun máa ṣe mọ́ yàtọ̀ àwọn fáàmì sẹ́ni ìkẹ́tí aspect rí báyìí àtàlàyé náà wọ́n dúró fòtò kọjá rẹ̀ pé gbogbo kọ́dàrù pátá ìlódà gbogbo kí ló dá gbogbo kọ́dàrù pátá lódà gbogbo kí tàbí wọ́n sọ pé kọ́rin yìí wà sẹ́rì yìí gbogbo kọ́dàrù pátá ló dá lọ́dọ̀ ọlọ́run gbogbo kọ́rin yìí wà sẹ́rì yìí lọ́dọ̀ àwọn èèyàn ẹlákùnsá gbọ́yé gbogbo kọ́dàrù pátá ẹnìkan ọmọ rẹ̀ kú lákọ́dàrọ̀lá ẹnìkan ó ṣubú lórí òkè lákọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run kiri o ọ̀rẹ́ dáadáa bọ̀lọ́dọ̀ àwọn èèyàn kọ́ ìrì yìí wà ṣárì yìí dáadáa àti àìdáa ni ẹjọ́ aṣọ́jẹ́ ti pàtàkì jẹ́ o nípa kọ́dà ṣe ilé ìyàtọ̀ sí tàbí àwọn kírísítẹ́nì máa sọ tàbí àwọn sọ pé olúwo ṣe bí kí ni parí ẹ̀ ẹ̀sùn mọ̀ parí ẹ̀ nígbà òdílẹ̀ yìí gbé ní ẹ̀bà ọ̀gẹ́nà sọ̀rọ̀ gbé ni ọlọ́run ṣe bí ẹyẹ ní ẹ̀bẹ̀ àti ẹ̀dùn gbọ́dọ̀ Àwọn general bẹ̀rẹ̀ ah. ní Yorùbá bẹ̀rẹ̀ ní sí olúwa àwọn bíṣẹ̀. Bẹ̀rẹ̀ ní sí olúwa tí wà ní bíbí bí ẹ̀kọ́ èèyàn ní sí. Eré ìyàtọ̀ sí ọ̀rọ̀ wọn o. Ìsìláàmù sọ fún wáyé pé gbogbo tó wà ṣẹlẹ̀ pàtà khairu. Ṣùgbọ́n lọ́dọ̀ ẹni tó ṣẹlẹ̀ sí yóò jẹ́ khairi yìí wà sharri yìí yóò jẹ́ dáadáa yóò tó wá jẹ́ kí ni àìdá àwọn kó dá ń bẹ̀ torí pé tó bá tẹ lọ́rùn ó dá lọ́dọ̀ rẹ̀. Tí ò bá tẹ kọ́ ó jẹ́ sharri lọ́dọ̀ rẹ̀ bọ̀lọ́dọ̀ ọlọ́run bá sọ ẹjẹ́ kálà péjú kò lè yé almarid ẹni tó sàárẹ̀ lọ́dọ̀ ẹni tó sàárẹ̀ tó yẹ kó ń jáde tí ò lè jáde kí ni lọ́dọ̀ rẹ̀ dáadáa báyìí àìdá bọ́lọ́dọ̀ ọlọ́run bá kọ́ dáadáa tó ní pọ́lọ́run fẹ́ fi fẹ́ yẹ fọ́mù níbi ẹ̀sẹ̀ lápá sọ pé làbá àtàtọ̀ hóòrón ìdàdí tàbí ẹ̀nà àbá àti ẹ̀mísà tó bá lọ dẹ̀ láàrẹ̀ wò yẹ kó làbá àtàtọ̀ hóòrón ìṣà tó ní sè lọ́dọ̀ ọlọ́run dáadáa pẹ̀lú òun wá sí kí òun wá lè jáde òun wá nílọ́dà àkíkọ́ kìníkan ìdán ولكيف لي أن أعلم ما خير القدم الشرق قال تعلم أن ما أخطأك لم يكن ليصيبك أو قيل أدوم سلايفه àfọ́bàkà lábẹ́yẹ́kùn ní yóò tí àk ní tó bá sì ṣẹlẹ̀ sí ọ kò sí pé ah kárí mo sì wà dọ́gbọ́n báyìí ni wà ní ṣẹlẹ̀ yóò ṣẹ̀kẹ̀ṣẹ̀ náà eré yìí kí lọ́sọ̀ tó lè wa àwọn obìnrin mí wọn wọ́n mọ̀ rò pé ah ká ní àwọn ọ̀dẹ̀ wá gbọ́gbọ́n àwọn kẹ̀kẹ́ ní o bí ìmúra bí kan kọ àwọn ni o yóò wà pé káàdì mo ya ti wá ṣe káàdì àbẹ́bí ìgbé mo rẹ̀ ti wá wà ní gúrùpù ti pẹ́ ni bí ọ̀gbìn bẹ̀rẹ̀ sí máa ń kẹ́kẹ́ láà láà láà kódà ò ti wà ba bá jẹ́ pé yóò ṣẹlẹ̀ sí ọ wà mẹ́ ya lámìyẹkùn ní yóò ti àk ti ni nígbà tó ti dáun kìí ṣe tiẹ̀ náà ní ẹni tó ní tiẹ̀ ló ti ọlọ́run ẹ̀sẹ̀ wá mú wáyé pàmìlà ọ̀sán ọ̀bẹ̀ kí mo lò yẹ tó lè yẹ ìrìnyẹ wa ni tó sì ń pùjù ọlọ́mọdé kárí o tọ́kọ̀ bá gbẹ́ nìkan náà kálódẹ̀ wà dúó díẹ̀ ní àtúkọ́lọ̀ borí bíríjì yẹn ní èyíkọ́ náà ó ti wà mọ̀kúdúr ìdàmọ́ ọlọ́run bá ti tòbúgbẹ́ ẹlẹ́ pé yóò ṣẹlẹ̀ wà lẹ́ẹ̀gbọ́gbẹ̀kọ́ ọgbọ́tàkọ́ ní dígí wàmẹ́ asọ́ọ̀bà kàlámi ẹ̀kọ́ lè fi ẹ́ yàbù náà yà ilé ìsẹ̀ ẹ̀wọ̀ ẹni dáadáa ọkọ̀ fi wàsíyà ọwọ́ fẹ́ mú ẹ̀rí wá tẹ́tẹ́ ní ìsẹ̀mọ́ yà bílẹ̀ rẹ̀ wàsíyà nàbí kálílẹ̀ yorùbá ní tẹ́yẹ̀ bá sìkì bá ṣọwá ní kò o ẹwò tó bó ṣe wí kò sí kẹ́ o gbogbo tí ó mọ̀ àti wà ní ẹ̀ ẹ̀sùnkú òun o ilé ìkíní kan àìsí ìwọ ni ó mú o ilé ìkíní kan ìsàlẹ̀ odò àti ìmìnira ìgbà ìjìnlẹ̀ bá ń fún ìdí òkan ìdí òkan fẹ́ pé ọlọ́run ti yẹjú ìyẹn lẹ̀ nígbàdà láti pé àwọn sálàf sọ́ọ̀lẹ̀ rahimahullah wà láì tó ti wọ́n àtọ̀ tuntun wa ọlọ́run àkóso wọn nìkan ní ẹjọ́ mọ̀tẹ̀lé wọn ó sọ ẹwọ́ wà sí àfọ́mọ́ rẹ̀ ilé ìbẹ́ ìsàkọ́kọ́ báwọn sálàf ṣe máa ń ṣe nìyẹn bí ìlà ọlọ́pàá ní ká tó láǹfààlà ìgbàláyà ó sì àwọn mùtúnù wà ó jẹ́ fi wà sí àwọn sálà fáwọn ọmọ wọn tí ó mọ̀ òkú subhanallah ọmọ tó yẹn bá rìn lórí báyìí dákúgbò ló ṣe rí yà ó ní fa inú ọwọ́ ẹ̀sẹ̀ mú ẹ̀rí wa inú sẹ̀mí tọ̀rọ̀ sọ́dọ̀ láti fàyà kó lè inú àwọ̀là máa kọ́lá kan ọlọ́wọ́n sọ fúkọ́lá mọ̀ pé oktub máa kọ pàjárọ̀ fi tilka sáàtì bí máa wúwẹ̀ káyìn ní àyà òmìnir kìyàm kọ́lọ̀mù sí kọ gbogbo tí ó ṣẹlẹ̀ láti gbà yẹn di ọjọ́ alkìyàmà kọ́lọ̀mù dẹ̀ kọlẹ̀ ya bunayya in mẹ́ta wà lásà ala dhalika dakhalta an-nara tó nígbàgbọ́ tó kú sí kọ́dàrù yìí pé ṣe mùsùlùmí nìyẹn ó ti di pé ó ti ní tíkẹ́ẹ̀tì wo iná lọ́wọ́ kọ́nà kò sọ ọ́nà yẹ̀ká bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ́tò náà sọ̀rọ̀ ẹ̀fà àwọn ẹ̀wé ẹ̀sọ́ fún wọn ní àdíṣe ìsọ̀rí mọ́sùlùmí wípé ilé bọ̀rọ̀ àmì hùn ọ̀rọ̀ afọ́kọ̀ àhọ́lọ́ mẹ́tìlá ó fi dìjà hẹ́bẹ́ẹ̀n mọ́tò kú bìlà bìlà àkìrìbì tẹ́lá bọ̀ ẹni ẹ̀ ń tí bàbá kádàrà gbà kò bá nẹ́ tó ń nẹ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí kò nígbàgbọ́ nínú kí ni alùpàdà jọmọ́ àti abẹ́kọ́dà àgbọ̀rá ẹ̀ والله kọ́dà rò ń bẹ o èyí ò dẹ̀rọ gbọ́ta sí kọ́dà ẹ̀rọ kí ni ẹ̀rọ ọgbọ́ta عن أبي خزامة عن أبيه رضي الله عنه قال قلت يا رسول الله أرأيت الرقى نسترقيها ودواء نتداوى به وسقاطا نتقيها هل ترد من قدر الله شيئا قال هي من قدر الله رواه أحمد والترمذي وحسنه hadith yìí ni ó dáhùn àbí ni ó sàlàyé ọ̀dún sọ kẹ́yìn pé ìrọ̀gbọ́n ta sí kí ni ó alfada ṣùgbọ́n ṣẹ̀dá islam wàláhì ẹ̀sìn tó pé ní islam dáhùn sí ó fún wa ní ó ṣe wá ní ìṣojú kòkòrò in tí èso òfin ní ti bí kọ́dàrò tó gbá wa mú àdìmí ìmọ̀lẹ́ òjò ó fún ti kọ́dàrò láàrin náà fi kàmọ́dù tàwàkùn kí ẹ máa ṣe àwọn ìgbìyànjú tó bá ẹ̀sìn mú láti lè bá ṣe dáadáa kan àti láti lè bá ta fún aburú kan eléyìí yóò túnmọ̀ sí pé ìrọ̀gbà kọ́dà rùgbọ́ àwọn àbúkù zaman àbí ìdàlán olùsọ àtúrọ̀ sallallahu alaihi wasallam fàkúlù olóòmí àmsàgbé yá rọ̀sùlọ́lá ìwò bíṣọ́lá ara àìta rúkọ na sọ̀rọ̀kíyà níwà méjì dákùn àwọn rúkíyà ta mọ́ ń kà àwọn gbólóhùn ta mọ́ ń pè láti wá ìṣọ́ra wàdàwà àdàtàdáwà mi àti àwọn oògùn tá a máa ń lò paracetamol lápòjú ètò lè yáwà ní mo ń sọ fẹ́ńsìkì kí tó ló wà àwọn oògùn kò sákọ̀mọ́ ìyẹn wọ́n tó kọ́ ọ̀tọ̀ nàtàkìyà àtàwọn kọta tó mọ́ dàbò ó bu ara wa níbi aburú àgbo sépèlé bá ń bẹ àbẹ́òsì àwọn oríṣiríṣi àwọn ewé ń bẹ tẹ́pẹ́ àwọn olùpẹ́ ó sì báyìí ó sì tó jẹ́ àlálì nípìnlẹ̀

ṣé kẹ̀yẹ tẹ̀rúdù mi kọ́dà lọ́la ìṣúná ẹ̀wọ̀n kan ó lè ṣe kẹ̀yẹ tó lè dá kọ́dàrà kátàrà ọlọ́run ọba padà ni wọ́n sọ pé mọ̀nà tó bẹ̀rẹ̀ yìí afẹ́ lóògùn ni afẹ́ karókíà ni afẹ́ ṣẹgbá ni ṣàkó mílẹ̀ asbab nínú àwọn uh, sábà bí ìwà dáadáa àti sọ́ra mẹ́rin àrẹ́bì ní kọ́ọ̀lù àrẹ́bì dá ìyà ní kọ́dàrí ńlá kẹ́rẹ̀ mi sọ ìyà ní kọ́dàrí ńlá lọ́dọ̀ àwọn tí wọn ò gẹ́ẹ̀tẹ̀ ó lé o ìyẹ́mì kọ́rìbì ní ìyẹ́mì kọ́bẹ̀rẹ̀ lọ ògùn tó fẹ́ lò yẹn náà bó ojú bomú yẹn náà bó oṣù sanitize ọwọ́ yẹn náà ara kádàrà ọlọ́run náà yẹni wípé bó o ṣe àwọn kan tó ń fi dà gbogbo rẹ̀ náà kò sí láì fi bẹ̀ haram kọ́dàrà ọlọ́run náà ni pé ó fi nǹkan ẹsẹ̀ kí ni ó dá gbogbo rẹ̀ ẹjẹ́ fẹ́ràn pẹ̀lú tó àwọn akẹ́yà tó jẹ́ pé lọ́dọ̀ àwọn tẹ́sí òye ni àṣọ àti tẹ́sí máa yé o tí ọkọ̀ sọ wípé kílómẹ́ta sí lọ́sùn ìdọ̀ abẹ́ bímọ pé a tọ́wọ́ tọ́wọ́ tọ́wọ́ tọ́wọ́ yóò bímọ rọrùn yóò ṣe gíní yóò bímọ rọrùn yàrá ìlànà rọrùn náà àìmọye obìnrin náà tì mọ́lé máa tọkọ tì mọ́lé ọkọ lọ ẹ̀mẹ́ fílà pé kí kí wùn ṣe gíní kí wùn bí wẹ́rẹ́ ọ̀daràn ẹnìkẹ́ gbé bí ewúrẹ́ lọ́wọ́ rẹ̀ arábìnrin kan gbogbo gbọ́pọ̀ bí àìrọ́ dẹ̀ pààrẹ̀ lẹ́kún gan so tó pé àwọn èèyàn nígbà mẹ́tara àìlágbóyé ẹ̀sìn àti àìkẹ́kọ̀ọ́ àkídà àwọn yóò dẹ̀ ṣe ra wọn lọ́sẹ̀ so obìnrin tó wà lẹ́kọ̀ọ́ condition tó dẹ̀ gbó dẹ̀ ti mọ history bó ṣe mọ́ ń bímọ rẹ̀ ẹwà ní pé eléyìí o ẹ̀dì sàdúrà dáadáa so eléyìí àwọn òfẹ́kọ́ gbọ́nà tí mọ́ gbà á bí wọn so wọ́n ẹjẹ́ kó try fún rẹ̀ orí kó try kó try kó try kó try iná ìkọ́dá ọ̀rọ̀ lọ́dẹ wàbá tó fi jáde láyé ilé yóò ṣẹlẹ̀ ní o tó kúrò sẹ́rọ̀ pé ah, kí ó dé kẹ́mọ́ àtà kẹ́mọ́ fẹ́ sọ́jú ìfún kẹ́mọ́ fẹ́ eh, ṣègbà fún hádà mi kọ́dà rí láàyè dọ̀dọ̀ hádà kọ́dà rí náà ní ilé ìsìnkú náà kọ́dà rí náà ní tọ́mọ́ sẹ́fún tọ́mọ́ wà sẹ́fún alhamdulillah ní kọ́dà rí láà tí wọ́n wà sẹ́fún wọ́n mọ̀ kiri ó sì gbìyànjú tí ẹ ewo èyí tí wọ́n tẹ̀ yí èwo ní ilé ìgbìmọ̀ àwọn ti sàdúrà dáadáa ni àwọn sì gbàwẹ̀ jẹ́ ká kíyè sára o ajẹ́ ká mọ̀ pé Allah subhanahu wa ta'ala o náà ni ó dá gbogbo àti gbogbo sábàbí pátá lọ́nà ló dá fún wa tó ti yé ẹmọ́jẹ̀kẹ́dẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú pé ẹ̀rùn nígbà wọn kó dàrú ní tó bá ni o wọn náà ṣe tó bá yẹ kó o ni o kò ṣe òmí pé o nígbàgbọ́ nínú so àwọn afáàrọ̀ àwọn onímọ̀ sọ yí pé nínú nǹkan tẹ́ ká gbọ́yé ní pé Allah subhanahu wa ta'ala ó dá gbogbo asbab àti nǹkan tí sábà mi yóò máa bí ẹni tí yóò lè para sámọ̀ torí fọ́ rẹ̀ ó lọ ọlọ́run ti mọ̀ ẹni tó lè para sámọ̀ torí fọ́ rẹ̀ ní ṣe kí ni tí ò ní lọ ọlọ́run ti mọ̀ bọ́ ìwọ sáṣe kí ni ó ṣe tiẹ̀ ìdá nínú àwọn èèyàn wá pín sí mẹ́ta níbi abábù yìí àwọn kan believe pé sábàbí ní máa jẹ́ kí ó ṣe àwọn kan believe pé sábàbí ní máa jẹ́ kí nǹkan ó ṣe ah, àfáà ẹgbẹ́ pàrọ̀ yìí lẹ́lógún ẹgbẹ́ pàrọ̀ lẹ́lógún ẹlẹ́ kúránù náà ti ṣòro jẹ́ so ni ó mú àìsàn yẹn kúrò átàrúkìá ní jẹba àrúkìá èyàn sì jẹba fún rúkìá ni ó mú ka mú kúrò ẹ̀dàkùn sáà ní ẹyẹ wa ó kẹta wá pé onílùkìyà wá gbọ́ ìlànà pé sábàbí ni bí dókítà fẹ́ fún ìyàpàràtàmọ́ náà ni onílùkìyà sọ wá ní pé ẹ̀kọ́ mọ́ lẹ́ta ọ̀dọ̀ wa ìsọpọ̀ tó ẹ̀fẹ́ àsìbábù oyin ìzà kan sákàtì ìdàbójú tó pé nǹkan ni ẹ kò sẹ́ni tó sọ fún ọ pé n tó fẹ́ lò ní sábàbí yẹn yóò bí ìtẹnìyàn fẹ́ alákòóso ẹgbàgbọ́ yẹ̀rọ̀ tí so sábàbí ni dókítà lè sọ pé ẹ̀lọ lògùn báyìí òdì sẹ́gbẹ̀ ògùn tí dókítà fún aláàrẹ̀ kan tọ́rà rẹ̀ yá ó fọ́rọ̀ rẹ̀ ilẹ̀ rẹ̀ mi tó wá sí kì sí ó gbòdì lọ ìdán sábàbù ń bẹ àwọn kan sábàbí ní òdẹ̀mọ̀ bí wà àwọn kan bìlì pé sábàbí nìkan ní máa ń jẹ́ kí n kó se àwọn kan tó bìlì wù wípé à níbi sábàbí kankan fọ́dàrú ti wà tí láwọn méjèèjì yẹn wọ́n ti sọnù tó yé nìsí o àdìkan sọ pé sábàbí nìkan ní gbogbo dẹ́yìn ló mẹ́fẹ́ ẹ tó ráyè lọ alùpàmì lọ nàìjíríà dẹ́yìn

káyìí nípa ìdí parí tí a káyìí ti gbọ́ tí ẹ máa sọ báyìí náà ojú ẹ̀ ti sọnù so kàdáàdì kẹjọ anáàkùn ummatan wasatan so mùsùlùmí ní orísùnà sọ ìpínlò kọ́dàrú wà sábàbí mìíràn dẹ̀ wà wà ṣùgbọ́n kèsè gbogbo sábàbí ni ó bí ń ta fẹ́ ẹ tó wá bí ègbó sábàbí sábàbí bá bí nǹkan tó fẹ́ kí lẹ́yẹ kó ṣe fọlí ahmadullah kó dúpẹ́ fọlọ́n ó ṣiṣẹ́ ó bá ti bí iṣẹ́ ẹ̀rí owó kó dúpẹ́ fọlọ́n tó pé tó tẹ̀ yìí ẹlòmíì náà ṣe okun bá wọlé ni ẹlákùn sí àgbọ́n yẹn yé ọ̀rọ̀ àkídà ni o ìdìbò kankan kẹ́yẹ kan ní o nẹ̀ ó gbọ́dọ̀ jókòó sọ́kàn bá ìyẹn mọ̀rọ̀ gbọ́ yé bẹ́ẹ̀ gbogbo bíríkì làkọ́ ní ríṣẹ́ gbà ẹlòmíì gba fẹ́ ibiṣẹ́ náà owó tó rí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wá pọ̀ ní ẹ̀rọ mi sí ṣọ́ọ̀bù lẹ́wọ̀ alákùnrin ìgbàsọ́ àtọ́wà bẹ́lẹ́jì kàwọn ọmọ ìgbẹ́jẹ́ ẹ̀rákùn mẹ́ra ẹ̀rákùn táàkì ẹ̀rọ ẹ̀rákùn ẹ̀rọ bìnú ọmọ ìfòkìlẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àti bóṣù wá pọ̀ lọ nìyà so kí ẹ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ máa sọ́wọ́ tí ẹ̀mọ́ lo sábàb tí ẹ̀mọ́ sick tí ẹ̀mọ́ lóògùn fara yẹ báyìí wọ́n láti ẹ̀dúpẹ́ fọ́lọ́ ẹlòmí bímọ fún sọ́jírì kò tún dunú ah, ẹlòmí sọ́jírì tó ṣe àti yàtọ̀ ọmọ lókù tẹ́pẹ́ wọn ṣebí sábàbí ọwọ́ ẹ̀yìn bẹ̀rẹ̀ ayé fún ìgbọ́lọ́ni ẹ̀mọ́ kò wọ́ọ̀kì tó gbùsẹ́ tí èmá ń jókòó tí èmá ń ronú sáwọn màánà rẹ̀ yóò mú kí وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزن فإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان رواه مسلم هذا الحديث حديث أبو هريرة رضي الله عنه رواه مسلم رحمه الله تعالى حديث له فيه فوائد كثيرة nínú àwọn àǹfààní táwọn kọ́ sí ibi hadithi o náà ni pé mùsùlùmí èyọ lẹ o tí ẹ̀ bá rí mú ìmìnì tó lágbára ó dájú ìmìnì tó ya ọ̀lẹ lọ kí wọ́n ní súnmọ́ kí mùsùlùmí èyọ lẹ ta sọ yẹ alìmọ́kùnrin àdẹ́mìnì alìmọ́kùnrin alìkọ̀wé yìí mùmìnì tó ní agbára

irú àkójú èkó lè wúlò nílé àwọn lúmi tí ó ti sólè abẹ́ẹ̀mọ̀ abẹ́ẹ̀rọ mẹ́ sáwá sọ́rọ̀ ẹ̀kọ́ lè yé wọn wọn tó lè yáwà ń bì ọlọ́mọdé àwọn orí wọn àbí ẹ̀ka gbọ́ ariwo kan ládùúgbò lóru yàgò kan méjì àbú mi ń bẹ kò lè kakùnrin sí ìyẹjú mo lè kákùnrin sí ìyànjú mẹ́. Ó mú ẹ̀lọ sílẹ̀ kùn. Ó mú ẹ̀lọ sílẹ̀ kùn fọ́nà ọdún lè gbẹ́rẹ́ flag lè tó sì fẹ̀rẹ̀ tẹ́pẹ́ ọlọ́run dẹ̀ mú dúró sọ́pọ̀ abúrẹ́ ní sọ́jà tí fẹ́ dáwà sí bìsìlá àṣánú ọ̀nà rí mẹ́ni nǹkan kò ní tẹ́lẹ̀ umu mi ní mẹ́ni tẹ́kẹ̀yìn tí lẹ́bùn abúrẹ́ ti dojo sí yàjẹ́ kò sí yóò rú kẹ́kẹ́ lákùnrin mẹ́rin kúrò sí so ìwẹ́ ni jù àwọn lọ ìbẹ́lò ni ìwẹ́ ni ṣe kí ni o fún wọ́n ti ìmáà dàbí ìmẹ́rin àmọ́ jù àwọn lọ obìnrin míì ní mẹ́rin jọpọ̀ lọ ẹ̀rì àwọn mìíràn fábílì mìíràn tẹ́ pé tẹ́ bá ń ṣe wáàsí ọkọ̀bìnrin ìyàwó lẹ́mìí sí ti mọ́ ń gbọ́rọ̀ yìí lọ́kọ̀ rẹ̀ lọ tẹ́kùn náà afẹ́gbọ́n ah, ní kíní ìsúnà rẹ̀ yá ṣe àbọ̀dẹ̀rin tó rí náà àwọn ọkọ̀kọ̀kọ́ máa wá àwọn ẹ̀sùnjì kan tó yí mọ́nà jùlọ àwọn lọ wúwọ́ tó ìmọ̀ náà fọ́ọ̀rẹ́ mẹ́kẹ̀rẹ́ náà wúwọ́ àbàdà níyà ń bẹ agbára bọ́lọ̀ ti dá wa àfìdìgbẹ̀jú wa lọ́wọ́ yàkadìkọ́ ẹlòmíì ó lè gbé blọ́ọ̀kù mẹ́rin papọ̀ ẹlòmíràn máa ní ó gbẹ́rẹ̀ kan yóò fi jẹ́lẹ̀ jẹ́ mẹ́ta tó ti yẹ́ ìsìn ara púpà náà ni àwọn onímọ̀ ìrọ̀fẹ́mọ̀ ọmọláwọ̀ tààrà ilé tí wọ́n sọ wípé ìbẹ̀ ìrẹ́lẹ̀ ní alẹ́bíwá mú sálẹ́ ìsọ́tọ̀ ọ̀tàrà lára ní bá gbogbo ọmọ kọ́nà òṣèlú ẹ̀sìn ẹ̀yìn òbí ẹ̀rọ sọ́ra gbogbo ọmọ mẹ́sì mẹ́sì ó wé sàtúkọ́ ọmọ rẹ̀ gbogbo ọmọ kọ́nà àkúrà ní ó wé sàtúkọ́ ọmọ rẹ̀ pípọ̀ ọlọ́run ọba sùpọ̀ ọ̀tọ̀ ó fún wọn ní làákà ìfúra wọn ọmọ tó bá ní làákà ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́mọ àkúrà tí ọba abẹ ẹ̀bà wí orúgbà ẹ̀mọ̀ kó náà wọ́n mọ́ tẹ́ pé áfíríjì ó ń gbìyànjú ní ẹ̀ṣẹ́ pàápàá rẹ̀ sáwọn nǹkan bí bẹ́ẹ̀ ló lè jẹ́ pé kò ní ibi tí wọ́n yí àwọn kan tó nìdí pé àgbórí ló nìdí yẹn níkẹ́ sí us gbọ́rọ̀ rẹ̀ dọ́lá gbogbo wọn ni amúnàṣẹ́ sẹ́mi dọ́kítọ̀ gbogbo wọn amúnàṣẹ́ gílẹ̀ ẹ̀yẹ dẹ́mọ báyìí so Allah subhanahu wa ta'ala ó fún wa ní àwọn ìta àfijìrà ọlọ́wọ́ àwọn afáàní fún wọ́tò ìmàníyà mẹ́ fún wọ́tò bàdàníyà mẹ́ àti fún wọ́tò ẹ̀mẹ́yà ọlọ́run bá fi agbára sí wa láà nípa àwọn fún ẹ̀yà tàtà sí kí ni ó tàà sọ nínú ìròyìn tó wá dáa oníkọ́lọ̀wọ́n bá kó fún ẹ̀ ní kó wà mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́mọ́sára ìjogún ẹ̀fọ́ wa wàzádàwó báskọ̀tán fèlè ilmi wà ní jísìmì ẹ̀yẹ́sì aláàtọ̀wọ́n kí ọlọ́rọ̀ bá lè kú nínú ìmà àti kí ni ara yà ní ó lágbára ní kú wà ń bẹ́ẹ̀ fún ó lágbára nípa àmọ̀ ó tó wá lágbára nípa tara tí onídokun onídokun okun àbágbára onídokun so kálàsọ́lá kó máa sí ní ètò ìrọ̀rùn fún wa almu'min alqawi yìí wọ́n ní bọ́dá wọ́n sọ́kàlẹ̀ yìí kúwẹ̀ ìwọ́n wá dáa jù ìmàníyà náà tẹ̀rẹ̀ sí ìmàní náà kí èèyàn ní agbára níbi ìmàní strong àbí almu'min alqawi yìí mo ara ajá ká yí pàdé sí ní báyìí tábà ní mòmìnì kan

ìmọ̀níyà náà sádàbí bákan náà ó lè rìn láti bí dé abẹ́ bíjì tí ó ní wẹ́yìn fẹ́fẹ́ ó ti lọ so bákan náà nílé kí ó tó ń lọ mashallah àríyàn pé àwọn sáàsù gan wọ́n mọ̀ pé lákàrí ẹ̀pẹ́ ẹ̀yẹ́ bí sáàsù lè gẹ́gẹ́ fẹ́ kẹ́ ilé gbà bí ẹ̀yìn kò gbọ́dọ̀ fọ́ o so orí àmà kí ó bákanáà orí ìmáni orí akéyẹ̀mú jẹba never alif lẹ́bàá Hello, ọlọ́wọ́ jẹ́ kí ilọ́gbọ́ àkọmọjá rọrùn alìmọ́rùn ìlàkọ̀wé yìí tàbí lọ ní pé èyàn very strong ẹjẹ́ a strong èyàn much ṣẹ́dà rẹ̀ láti strong àwọn ìṣẹ̀lẹ̀ òmùsà ìṣíwájú ẹgbẹ́ pé tí yóò bá kí ẹ̀rẹ̀ láti strong ó lè gbẹ̀sìn bọ́ lọ́wọ́ èèyàn wọ́n láìrà àwọn ìṣọ́lọ́mú wa dúró kọ́lọ̀kọ́ but ẹgbẹ́ ká tún ẹ̀rọ ká strong ẹ wo òṣèlú tí ò lè kú any time tí ò bá tún ẹ̀rọ láti strong nípa iman tí ẹnì kejì ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ ló kú àbí ìyàwó yẹn ló kú àbí òbí yẹn ló kú ó lè kódù ẹni gbé yẹn lọ tí ò ní tí ò ń lọ pátápátá nígbà wo lọkọ̀ rẹ̀ wá kú tó wá dì so ìyàwó rẹ̀ wá kú tó wá di báyìí náà bàtí òkè náà rẹ̀ so kí ẹ tí náà rẹ̀ yẹn ètò àṣọ iná ó débi ìgbésí ayé táyì gbé jẹ ọkùnrin míì kò lè dá dómìsì ẹ̀yà ìbúbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ̀mẹ̀dá wọn ṣé tí mo sọ kẹ́yìn ọkùnrin yóò mẹ́yìn kò lè dẹ́yìn dín ọwọ́ ti dára owó kú báyìí láàánú pẹ́ fún olórí dára ó dáwọn ìtẹ́ yẹ́ kẹ́kẹ́ tìnà kò sẹ́ńtì ọ̀bá rí kẹ́kẹ́ tìnà kò sáwọn nǹkan yìí náà ara iṣẹ́ yẹ kẹ́ fi strong jù náà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà fífara dáàlì alimọ́mọ́ mi yà lọ́kọ̀wé yìí táwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi tó bá strong ní gbogbo ìdáwọ́ وأحب إلى الله من المؤمن الضعيف olóore ọlọ́run tó wá nífẹ̀ẹ́ rẹ̀ ju mùmí tó jẹ́ kí ni ọ̀lẹ lọ mùmí tó lè péjò alìmọ̀wá àti mùmí tí ò lè péjò èyí tó lè péjò yẹ́ sí kí ni ó lọ́kẹ̀ bá ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju ìpéyọ̀ lẹ́rẹ̀ وفي كل خير ايوه نبي صلى الله عليه وسلم وفي كل خير ìjọba rẹ̀ bá ti káàkiri tó fún mọ́ ẹ̀rọnu ẹmọ́pàá ní wà fi hmm, kún ní ànábì ní àmọ́ o méjèèjì ní àtọ́lẹ́ àtàlágbára kò sí èyí tí òṣòrè ara wọn tó àti jẹ́mú mìíràn tó bá fi gba ọlọ́run gbọ́ ó gbà nàbí sára ń bọ̀ ànábì ní kò sí láìsí gbogbo ọ̀nà ni wọ́n dà ara owó tọ́lẹ̀ sọ fún àìsẹ́dí wà sí ànábì mo wọ̀ pé láwùjọ táwa ń gbé ẹ̀mí ihris ala ma yanfa'uk wasta'in billah wala ta'jal lókọ̀tù mẹ́ta ni ihris ala ma yanfa'uk àrẹ́bìtọ̀ ọ̀rẹ́ wa gbogbo tí ó bá fi sí ọ ní àǹfààní pátá tí ojú kòkòrò sí nǹkan yẹn ẹlákùnrin ká mọ́ àdíjì ká gbóyí ọlọ́run jẹ́ olùlápadà alágbèsà ìwà ìṣẹ̀lẹ̀ alámẹ́yàn fọ̀rọ̀ gbogbo tí ó bá ti ṣọ́lẹ̀ ọ̀fà ní pátá sójú kòkòrò rẹ̀ tó bá jẹ́ nǹkan halal wọ́n sọ fún wọn wípé business kan mẹ́ tó jẹ́ àlẹ́yìn sọ bitcoin yìí sọ àtàwọn ọmọ ìyá rẹ̀ wọ́n sọ wípé tẹ́yẹ̀ máa ń ta cement lápòjúwe ọkọ̀lùyìn assistance nù àbí tẹ́yẹ̀ máa lè máa kó ìjáàbù wọlé lásìkò ọdún iléyá kẹ́ẹ̀mẹ́kọ́ ọ̀nà bí muslim bolúwa sí gẹ̀ǹkẹ̀ mọ́ra wọn so wípé ó mọ́ yóò tà kódà bí ìbéèrè máa lórí ẹ̀ o lè tó dọ́gbù owó tó yẹ fi ṣe business ni ìṣẹ́ sálámà yẹn fà ẹ̀ṣẹ̀rẹ́ sálámà yẹn fà ìtọ́ máa jẹ́ pé yóò ṣe lọ́mọ̀ ìṣó ní kòkòrò rẹ̀ ọmọ wọn tó yẹ tó kọ́ a lẹ́yìn ìjẹ́kẹ́dẹ̀ kọ́ńtà wá gbogbo tó máa ní bí jẹ́ tó lè jáwó ẹjá aṣọ tó jẹ́ àlàálì o tó yẹ wà jẹ́ máa káṣẹ́ tó

wasta'in billah ẹ̀rí kọ́ ìdá àyàtù tí ẹ̀ máa lè gbọ́ àdífì yé wà láàrin ìrìnmà bẹ́ta wasta'in billah mọ́sọ́jọ́ wá fi ọlọ́run wá ọlọ́run ní olùrànlọ́wọ́ tẹ́wọ́ ẹwà ní kò ní mọ́nì kò lágbára kò dẹ̀ ní ìwòye sí nǹkan kò ní láàkáyè ló kòwó gbá tú ìfẹ́ sọ́lá mọ̀ yàn fàwọ̀ wàsàrí nílà kò wá wá ọlọ́run bá ní òwúrọ̀ lọ́wọ́ pútọ́ ìgbìyànjú la ṣe yí ọlọ́run wà lọ́wọ́ pàṣẹṣẹ́ iná nìkọ́bù lákó wọlé láwọn ilé ọgbọ́n yí pé ẹ̀mọ́ wọ nìkọ́bù ni o bákan náà sì wà jẹ́ kí wọ́n máa lówó san ìsàlẹ̀ nílà wọ́n dá sáà jẹ́ ọlọ́run mẹ́ta gára o anídàdí sí nàìjíríà jù látàjẹ̀ mọ́kànlẹ̀ o gbẹ́sẹ̀ mẹ́lò ní wàá ṣe tó bá lẹ́sẹ̀ mẹ́wàá tó jẹ́ àlàálì tẹ́kìrì àdísì ó ṣe pàtàkì fún wa púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ so ẹ̀fẹ́ sàlámà yẹn fa òkú ẹ̀ máa rí ọ ní à ah, bó tó wàlẹ̀ tó jẹ́ sọ́lẹ̀ sí ni ẹ̀fẹ́ sàlámà yẹn fa òkú torípé yóò ṣe aláfà wọ́n fa ń nílẹ̀ wọ́n látàjẹ̀ ẹjẹ́ tó fìyẹ náà gbá bó ṣe wó bẹ wíkẹ̀dì wíkẹ̀dì yóò ṣe gíní yóò mọ̀ yọ́mì yẹn náà wọ́n á lè mí ìfọ́wọ́ àmì ìkòmọ̀jú pé afẹ́ àwọn mẹ́rin lọ kò sílé ṣiṣẹ́ ìtẹ́lá irú àmẹ́ pè mẹ́ ó kọ̀ sùn kálẹ̀ bí ẹgbẹ́ gọ́lọ̀ jẹ́ ẹ̀mọ́ sí pé owó kẹjẹ̀ bọ́dí àti Saudi yóò dé ó dé owó kẹjẹ̀ dẹ̀ mọ́ ẹ̀rọ mi kẹ́ ẹ̀sọ́ gbogbo ẹwà wọlé ẹ̀sìn wọlé ọmọdé àwọn wọlé tọ́lẹ̀ bí ẹ̀dẹ̀ wọnú ẹwà ara mi obìnrin kọ̀ọ̀kan bù obìnrin kọ̀ọ̀kan dì sáàbù àpátímẹ́ǹtì sí ẹ̀ ó dì sáàbù kí nàyà bú ayé obìnrin ẹ̀dá ni obìnrin kọ̀ọ̀kan dì sáàbù kí nàyà bú ẹgbẹ́ ọmọ ọ̀tà níbi ìní tó ti wá ní àwọn òbí náà mọ́ mi pé obìnrin kọ̀ọ̀kan dì sáàbù kí ni àpátímẹ́ǹtì ẹ̀ tí ó mú tí ó ní kí tí ó ní fẹ́ lẹ́ta ara rẹ̀ wọ́n lè jẹ́ yàrá kan nílò but yàrá kan yẹn tí ó bá gbogbo àwọn làwá zimu báyìí àwọn tó jẹ́ ọ̀rọ̀ yẹn nínú ilé tí ó bá wà ṣẹ́rí ọlọ́run bá ní ṣẹ́rí àti gbogbo ọlọ́run yẹn yàrá kan náà ló fẹ́ fún òṣù wàhálà ó but ó gbọ́dọ̀ ní àwọn làwá zimu báyìí àwọn tó pé jẹjẹ wọn ò kí tí ilé ò bá ní kọ́lẹ́gùn ẹ̀pìnlé tí ilé ò bá ní ìdápẹ̀ ìbáyìtù ní dápẹ́ ẹgbẹ́ ọkẹ̀ kí ló kọ́ mẹ́tì ìbáyìtù jẹ́ sákàtì tí ó ní tó jẹ́ sákàtì sẹ́ inú sákàtì <coughs> tí ó dẹ̀bí ẹ̀jì lè ṣe gbẹ̀ṣẹ̀ ẹ̀lákò òbísàkínà mẹ́fà sápẹ́ tí kìí máa tó lọ́kọ̀ bá ti ń bọ̀ yóò ti máa ronú pé àà tó tó sí rọ̀ ìlọ́kùnrin akẹ̀rẹ̀ ṣe pé kò sí sákàtì mìíràn tó obìnrin kọ̀ọ̀kan ní sáàbù yẹn ó ẹlòmí ọkọ̀ mọ̀ obìnrin kọ̀ọ̀kan ní sáàbù yẹn ká so wọ́n bí àwọn kẹ́kẹ́kẹ́ mẹ́jà sórí àbúrí ìlú ọmọ ṣe tó gbò tọ́rọ̀ akámẹ́lẹ́ ìmì mo ní tó bá fẹ́ ṣe kò sí wàhálà ó lè wápọ̀ ẹ̀wò náà so ṣẹ̀dá tọ́lọ́wọ́ bá dùn Ayéjọ́ ti lọ. Ayéjọ́ ti lọ tẹ́rà ní ẹ̀dá yàrá méjì. Lọ́gbọ́n ẹ̀lẹ́ ẹ̀dá. Ọlọ́mọ́sọ́lá àṣàláhàn. Tó wẹ́ sí ẹmọdá yàrá méjì fótùrí méjì tó lọ́lọ́. Ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ ọlọ́yà ìyá bù. Sọ́wọ́n kẹ́ yìí. Kí wá ni ó kí ó làbáyọ̀ ẹ̀ṣẹ̀rẹ́ ṣẹ́rọ̀ ọmọ ìmúra ìwọ́n fẹ́ lọ jẹgbádùn méjì ó ṣiṣẹ́ méjì náà àbẹ́ẹ̀kọ́ ni ah, ìwọ́n fẹ́ jẹgbádùn méjì náà ó yẹ́ lọ́yẹ́ kó ṣiṣẹ́ méjì náà ẹ̀rẹ́ sọ́rọ̀ mọ̀ yẹn fà pọ̀sùn àìmìlá ẹwàwò wà látàjẹ̀ mọ́wàá kọ́lẹ̀ sábà sọ pé òun lè ṣe fún ọdún ó gbìyànjú àìmìlá ẹ̀yẹ obìnrin náà kẹ́lẹ̀ gbọ́yé táwọn ọkùnrin máa lọ́rọ̀ fẹ́ fi ọfẹ́ hard number ẹ̀rẹ́ sọ́rọ̀ mọ̀ yẹn fà òkè àwọn náà sójú òkòrò nǹkan tó ṣe wọ́n láǹfààní lẹ́nu gbogbo wọ́n rí wọ́n rí mọ́ fáà ń bẹ̀ wọ́n rí àǹfààní bẹ̀ náà lóbìnrin fún òṣèkí ni o mo fẹ́ ṣe tó kò ní kò di wàhálà kó náà lẹ́wọ́ àrùn lọ́wọ́ ọlọ́run ó sì mọ́ka gara àdìsí kò sí báàbù tá à lè gbé wọ̀ hátà fi ìbàdà ìlú ìbàdà inú sọramọyàn اللهم اعنا على ذكرك وشكرك ولا تعجل mẹ́ta gara pé àwọn èèyàn mọ̀gbàwẹ́ gbámọ̀gbà ń tẹ́ àwọn mọ̀sọ́lọ́kọ̀ mọ́sọ́lọ́kọ̀ ń tẹ́ àwọn èèyàn mọ̀ sọ́rọ̀ yìí wọ́n jẹ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hadith yìí ó jẹ́ ọmúdà fún wa látàkùn bẹ̀rẹ̀ láti dúró bẹ̀rẹ̀ bá bùyẹ parí sí ẹja parí hadith yẹn wàyí náà sọ́rọ̀ kàṣe tó bá tẹ̀ gbogbo effort rẹ̀ tán tọ́lọ̀ máa rí sí nǹkan kó ṣẹlẹ̀ sí ọ fàlà àwẹ́bì ní máa sọ wípé láwọn anìlè fa'altu kádà wà kádà làkádà kádà wà kádà má sọ pé kádà ah, kádà ni mo ti wá ṣe báyìí ni ah, kádà mo ti wá ṣe báyìí kò bá dẹ̀wà rí bẹ́ẹ̀ àdébì má sọ lẹ́ọ̀ adẹ́pàpọ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀rẹ́dà máa ṣe bẹ́ẹ̀ tó bìnrin bá dílé pa tọ́bàtí pàdàkàdà pé ọkọ̀ sábàrà jà náà ni kó mọ́ dàrẹ̀ láàmú qadarullah àmìnì kó qadarallahu wa ma sha'a fa'al àmìnì kó sọ pé á ah, ọlọ́run kádàrà gbogbo nǹkan lẹ̀ ìtọ́lọ̀n bá ti fẹ̀ lóòtẹ́ kí ni o fa inna Allaha taftahu 'amala ash-shaytan torípọ́jẹ́ ìwọ̀n sọ pé ká ní mo ti wá mẹ́rin ká ní mo ti ṣe ráyìn ká ní mo ti ráyìn tahasurat kí ní ìyẹn máa ń dàbí ẹni pé èsúmọ́ fẹ́ gbàbẹ̀ mú ìyẹn nígbà wípé ah tó wáyé kí kìíní yóò ṣẹlẹ̀ sí bí ẹgbẹ́ ìfẹ́ tako kìíní o ìfẹ́ tako kọ́dọ̀rọ̀ ọlọ́mọ tó ti tó ti ṣẹlẹ̀ nìyẹn so eléyìí ó jẹ́ àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ gbọ́yé tábà sí tí bàbá ìsinmi sí àdíjì mi mélòó ìmẹ́ta ni àṣàlàyé yẹn ẹ̀tẹ́fì bẹ́ẹ̀ tọ̀rọ̀ kọ́dọ̀ nígbà sọ ni pé kọ́dọ̀rọ̀ báàbò kọ́dọ̀rọ̀ àti parí ẹ̀ lẹ́nu so yóò bọ̀ sí lábọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àmàlẹ́kà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹjọ́ tá nígbàgbọ́ nínú kọ́dọ̀rọ̀ ẹ sì jẹ́ kíte sí wa ìrìn sí wa ìwà sí wa ìgbé ayé wa ẹ jẹ́ ká fi sọ́dọ̀ ọlọ́run káwọn ìbọn ọlọ́run bá lọ́wọ́

mo sọ ká ní mọ̀ ìgbà tó ti fẹ́ ọlọ́wọ́ fẹ́ kó fẹ́ ọlọ́wọ́ fẹ́ kó fẹ́ ọ̀ká ni wàá mẹ̀gẹ́ ni kí mọ̀tẹ̀ lọ́lé kí ó jọ kí lọ kọ́sẹ̀ kí lọ ètò òṣè ẹgbẹ́ ti dá fún ìyẹn ní ìbẹ̀rẹ̀ náà ni kó wá ẹ̀sùn sàràmẹ̀yàn fáwọn kan sáré nílẹ̀ fọ́nàtà àbẹ̀lọ́ ma subhanahu wa ta'ala ó yìí ìgbàjẹ́ aṣọ yìí ọmọbìnrin pé ó pa àdé ara náà sọ́lọ́nà kọ́dọ̀rọ̀ lọ́hùn so àdàbí nàkàdé gbígbẹ̀ before five but àmúra bá lọ nìkan náà ọmọ ṣubú tó dẹ̀pọ̀ díẹ̀ so ṣẹta bá ti gbìyànjú sọ títí ara kọ́dà gan so yìí ní ìgbìmọ̀ ní kòtì àgbígbà kọ́dà bá fẹ́ lọ sọ ní alcohol náà ó ti tẹ̀sán àwọn mẹ́ta tó wá kọ́dà rọ̀ lọ́rùn ọ̀rọ̀ sọ̀rọ̀ náà kọ́dà tó wà bọ̀ kásẹ̀ ilé ọlọ́run ti kọ́dà àgbígbà kiri وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا